الصالحين ولا عدوان إلا على الظالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على إمام الأتقياء نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́run ọba atọrọ ìkẹyìkẹ fún ọsáájú wa ọgá wa nàìjíríà muhammad sallallahu alayhi wa sallam ìtẹnu ọmọ bá anabi kan ọba àwọn sọ abá rẹ kó sì mọ bá gbogbo àwọn tẹbi dáadáa tẹlé ìlànà ẹ abẹ́rẹ́ ọba àlejò ọlá àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run kọ́nà ń kó jù kọ́ mọ́ wa pẹ̀lú wọn àwọn olùkọ́ wa ló ń bá wa sọ wọn lẹ́sìn lórí ìrà mẹ́sì ìyá àlàfáà wọn ní gbogbo wa náà pátá lílọ bíbọ̀ jíjẹ mímu wa kí ọlọ́run kó ti kọ́mọ já sí àwọn ìrà mẹ́sì ìyá àlàfáà wọn pẹ̀lú ọ̀dà ọlọ́wọ́ bá lè ọlá ó tún máa tẹ̀síwájú lásùbà àtàárọ̀ sí ni nínú tẹ̀síru súrátù sábàì eléyìí tí à ń ká bọ̀ lánàá àyà tí a ti dúró òun ni àyà ẹlẹ́ẹ̀kejìlélógún ibi tí ọlọ́run ọba Allah ti ti ń sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndàlì kìyàmù yóò sì jẹ́ sí wípé gbogbo àwọn ẹnì kọ̀ọ̀kan tí wọ́n yẹ nǹkan míì láàyò lẹ́yìn ọlọ́run ọba láti lè mọ ìjọsìn fún lẹ́yìn tí ìtakò ọmọ wáyé nípa àwọn tí wọ́n yàn láàyò gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń jọ́sìn fún yìí tí wọ́n ó sì máa rí gẹ́gẹ́ bí wípé ǹjẹ́ àwọn ẹni yìí ǹjẹ́ wọ́n lè ní ìrànlọ́wọ́ kan tí wọ́n lè sì fáwọn bíi lẹ́yìn tọ́lọ́wọ́ bá àlejò alábàbíjẹ lẹ́yìn múlẹ̀ fún wọn yìí pé àwọn yóò ní ìrànlọ́wọ́ kan tí wọ́n fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ kò mọ́tò nídọ̀la kò sí nǹkan kan tí wọ́n lè ṣe ọlọ́wọ́n bá yìí ló ní kápá gbogbo tí ń bẹ nu sánmà àwọn yóò ní kápá kankan lórí ẹ̀ wọn à sì lè ràn yín lọ́wọ́ kankan eléyìí ni à ń bá bọ̀ wá tí àyà tó tẹ̀lé tóun náà ní àṣepọ̀ papọ̀ máa tọ́lọ́ bá lè tẹ́ láwọn àbìdí ìmúlẹ̀ eléyìí fún wa wípé àwọn wọ̀nyí ò lè ṣe kíni o fún wa lè sì pẹ́ kankan fún yín níjọ́ gbẹ̀dẹ̀ àríkìyà wọn. lẹ́yìn eléyìí ọlọ́wọ́ bá lè tọ́ láwọn tó máa fi àwọn tí ó máa fìdí ìjẹ́ ọlọ́wọ́ bá rẹ̀ múlẹ̀ tí ìbéèrè ọmọ wáyé lọ́dọ̀ àwọn wọ̀nyí wípé ẹ̀yin náà ǹjẹ́ àwọn kankan ṣe fún yín yìí ǹjẹ́ lọ́lọ́run látara jíjẹ múmu ni àbí látara àwọn nǹkan tẹ̀ ń rí ṣe wọ́n wá gbà bẹ́ẹ̀ kí òṣèré nìkan tó lè ṣe jẹ́sìn mu yìí àwa tá à ń pè yín sí tọ́lọ́run àti di tọ́lọ́run tá à ń pè yín sí àtẹ̀yìntẹ́ tí ó di èsù ta lọ́wọ́ àlójú ọ̀nà bí wọ́n àwọn nǹkan wọ̀nyí làwọn yàtá máa kàyọ́ mọ̀ sàlàyé fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له إلا لمن أذن له إلا لمن أذن له حتى إذا غضي عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم ọlọ́run bá bá àlejò ọlọ́sọ fún wa nínú àyà yìí pé àwọn tá a sọ yìí tó bá ti jọ ògbìn ìjà ìyá náà gbogbo àwọn tí wọ́n ń pè tí wọ́n ń pà yìí pé àwọn ọlọ́run ọba àtàwọn tí wọ́n á máa pè wọ́n látara pé wọ́n nídìí àǹfààní kan tí wọ́n á máa lọ́dọ̀ wọn nígbà tí wọ́n bá kágara lórí nǹkan kan àbí ìnira kan jẹ́ tiwọn àwọn tí wọ́n ń pè wọ̀nyí náà ọba àlejò láti jó ìwà náà yàtọ̀ àkàrà náà ìpè láyà mílíkù ní mi kọ́ làzàrọ́ tẹ̀ lè sàmà ọ̀rọ̀ àti ọ̀rọ̀. àwọn tí wọ́n ń lọ bá yóò ní kápá nǹkankan nítorí wọ́n bí kòkòrò wírin tá a fẹ́ má lè fojú rí nínú sọ́nà àtìlẹ̀ wọ́n ní kápá kankan lórí ẹ̀. òun náà ọba lòun ní kápá lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí. tó rí bẹ́ẹ̀ àwọn tẹ́ ń pè ẹ pè wọ́n lónìí ìjọba ìlànà kìámà yìí ẹ pè wọ́n tó má di gbà yín lẹ̀. ọlọ́wọ́ bá àlejò ọlá ní kò sí nǹkan kan fún wọn ní àwọn tí wọ́n mú mórogún kó wọn lọ́wọ́ bá láyé wẹ̀ lẹ́nìkan nù wọn tó lè gbà wọ́n lẹ̀. ọlọ́wọ́ wá fi ń wípé wà látàn fáwọn sábà ẹkùn ìdáwọ̀ ilá àlìmọ́ ní adínẹ́lá. ọlọ́ni àwọn tá a sọ yìí ìpẹ́ tí ó ṣe wọ́n láǹfààní kò sí níjọ́ náà tí wọ́n á ná sípẹ̀ ìyẹn ni pé àwọn tó lè gbà wọ́n lẹ̀ ẹni alẹ́ lọ lè sábà yẹ pé tọ̀ nǹkan yìí ṣòro dákun ẹ bá wa bẹ̀bẹ̀. àwọn tí wọ́n gbára lé lọ́wọ́ torí pé àwọn tá a sọ yìí náà láyé ọlọ́wọ́ bá lè tọ́lá sọ fún wa wọ́n ní tẹ́ ẹ bá ń sọ fún wọn yìí pé ẹ má sí òòtà náà ẹ má sì nǹkan mi yàtọ̀ sọ́lọ́wọ́ bá máa títí wọ́n wí ni wípé àwọn òsì wọn àwọn ọ̀pọ̀lọ̀ ń wà luqarribuna ila Allahi zulfa tẹ̀rí wọn ni àwọn náà mọ̀ yìí pé ọlọ́run wà lóòótọ́ báwọn ń sin àwọn eléyìí kó lè bá fún àwọn ọmọ ni báwọn lè dọ́dọ̀ ọlọ́run dàrẹ́ ọlọ́run arábẹ́ ẹ̀kọ́ wọn lè ní dáńgbà náà ọlọ́run bá lè tọ́ lá ní níjọ́ náà látàǹfààwọn sábà àti ìjà wọn ìpẹ́ wọn kan ò lè ṣàǹfààní lọ́dọ̀ wọn ọlọ́wọ́n bá níjọ́ náà. ìlà límọ̀nì àdínálà àyàfẹ́ ní tóun ọlọ́wọ́n bá tóun bá yọrí sí. àbẹ̀rẹ̀ tóun ọlọ́wọ́n bá tóun bá ṣe yọ̀ǹda fún níjọ́ náà yóò lè dùpẹ̀. bóòlù wọn ọlọ́wọ́n bá tó wá yọnu tó ń sà tẹ̀rí. àbáwá ibùdó náà sì rà sí ìdí. wọ́n ní alẹ́ tẹ̀ka ńlá kọ́ bí alùmùsì kó nàbí àdáàd nínú àwọn nǹkan táwọn olùmọ̀rògún pẹ̀lú ọlọ́run tí wọ́n máa ń so mọ́ra nínú àwọn ìka tí wọ́n fi ọlọ́run ní méjì lẹ́ta nínú àwọn òòtà ni kọ́dà mẹ́yìn ni nínú gíní ẹ̀rí ọlọ́run ọba àdìsọ́lá wà bájì ànàbùsùláàna à ọlọ́run sàlàyé fáwọn nǹkan wọn yóò kẹ́ni o àwọn nǹkan wọn yóò wúlò ìbàjẹ́ lásán ni léyìí tó ṣe wípé ọlọ́run ò ní ká máa pè wọ́n jọ náà nígbà tí wọ́n ń pè wọ́n láyé náà tẹ́lẹ̀ àwọn yìí ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́wọ́n ọba láyé kò sí nítorí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rí pẹ́lú mi náà wọ́n bá lè pé ló sún ọdún lè lóyún à àtijọ́ ni o ẹ̀rí kí ló sún ọdún lè lóyún à wà tó wọn ní sòrò kan ni o ẹ̀rí ọ̀nàwàlẹ̀wàlẹ̀ akáńfà ó ṣàbà ìpẹ́ níbi ìnira tó bá ọ̀kan náà láyé àwọn yóò lè ṣe kankan fún ọ ìjẹ́nira kó kan tó bá ọ láyé wọn àdìgbé ṣùgbọ́n àwọn èèyàn máa rò pé náà ti lọ́bẹ̀ ìjọba yìí ti wá ọ̀ ìwọ ọmọ yìí pé ní lọ náà tẹ́lẹ̀ ó lè kó bóò lọ náà ó lè kó ṣùgbọ́n tó ń lọ sí yẹn tó wá ṣe ìtumọ̀ ni pé èsì fẹ́ sí ọ̀dọ́ nìyẹn wọn bẹ̀ nìyẹn torí ìdí eléyìí àwọn yẹn wọn nǹkan ìtí wọn na nàkà lọ́dọ̀ wọn yẹ tóbi sọ yẹ tóbi sọ ya bọ ṣíṣe lọ́nà yẹn fún ọ tìrúpẹ́ lómi alóhùn ọ̀tà nínú àwọn mi bẹ tó yẹ kó gbà tí wọ́n sọ ìtàn báwọn ṣe di olóòtà báwọn ṣe di èso olóòtà. a ń sọ̀rọ̀ níjọ́ kan kan àwa ń sọ̀rọ̀ wọ́n ní ìdílé àwọn ṣùgbọ́n tó sọ̀rọ̀ ní lóògbà ni wípé bàbá bàbá àwọn ẹ̀fọn ọ̀rọ̀ máa bí bọ̀rọ̀ ìgbà wọn wá rìn ni wọ́n rìn ìrìnkúrìn káàkiri ìjà ń kojú wọlé ká tó wá ní ṣebí ẹnìkan bẹ tó gbàgbé ẹrù sọ́dọ̀ yín lọ́dún kan rí ṣé bẹ́ẹ̀ mọ̀ pé irin tí wọ́n ń ṣe kalẹ̀ yẹn ni wọ́n ń pè lóòkà oko.

wọn ni kọ́ lọ wẹ̀rí lódò kódà wọn ni tíwèrè ọbẹ̀ lómi sùn oríṣiríṣi gbogbo àwọn kan máa wò pé kí ni àlàkọ ọmọ bíbí pẹ̀lú gbogbo àwọn kan wọ̀nyí kò sí àṣepọ̀ pẹ̀pẹ̀ pẹ̀lú àwọn kan wọ̀nyẹn pẹ̀lú ọmọ bíbí tí ọ̀jẹ́ ti pé èsì kan fẹ́ fọpọ́ la àwọn èèyàn ṣeré ó sì lè jẹ́ kí wọ́n ṣe ìfẹ́tọ́lọ́wọ́ ọ̀fẹ́ wọ tiwọ náà tọ́wọ́ fẹ́ ìkẹta lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ tí ì ṣe fún ọ dúró lọ́dọ̀ ọlọ́run ọba náà máa ń kú mẹ́ yóò ṣe ìṣòro kan bẹ pẹ̀lú rẹ kọ̀ sí ọlọ́run dúró lójú ọ̀nà ọlọ́run ọlọ́run bá nìkan náà bá gbé kúò gẹ́rẹ́ tó bá lọ kúò mbẹ́ tán ó sì lè pẹ́ pásítọ̀ tọ́lọ̀ bẹ́ẹ̀ bọ́ gbé kúò nìyẹn ibi tó bá wá yà sí ti nǹkan ìyẹn fi kúò ọmọ rẹ̀ kóun ló gbé kúò bí ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lómi nìyẹn ó ah, ti bẹ́lọ̀ bẹ́lọ̀ bẹ́lọ̀ ó tákòókò tájọ àrẹ ó pàtó nínú gbà ó ti ẹ̀sìn síbi jáde àdúrà wọn ọgbà bí ọba lọ bọ́ síbi ẹlẹ́bọ àdúrà ti ṣe láti fẹ́ yọba yóò bá di ah, ní aa bí ká tó àwọn ti gbàdé lé ìwọ oníkó mẹ́wàá láéláé nǹkan fi ọ́nù ọlọ́run wa bì ọ́ gbogbo tí ó lè wa kó di ìṣe tìrẹ ọlọ́run ọlọ́run mẹ́jọ bá wa o gbogbo àdánwò ìbànújẹ́ ìnira tí ó bá ní tí wọn kó wò ṣe tọ́lọ́run mọ́ ọlọ́run àbí ọlọ́run mẹ́jọ bá wa mẹ́jọ bá wa fámìlì wa o torí ìdí eléyìí ọlọ́run bá lè kẹ́ ọlá ń sọ wípé àwọn àwọn yẹn wọn à lè ṣe wọn láǹfààní kankan gbogbo àwọn nǹkan tí wọ́n ń wá wọ̀nyí gbogbo àwọn ìpèpè tí wọ́n ń pè yìí kò lè wúlò fún wọn. ọlọ́ọ̀bà àlejò ọlásọ tó fi jọ wọn bẹ̀rù àyà mi oníwàyí dá ó ṣe ọ̀nà tòkánú láwọn àdá. ọlọ́ni ìjọba bá kó gbogbo wọn jọjọ́ wẹ̀rẹ̀ àlejò yá mẹ́ ta kó gbogbo wọn jọ pátá àtàwọn àtàwọn tí wọ́n ń pè. wọ́n di ọ̀tá mára wọn lọ́wọ́ ń jọ náà. وكانوا بعبادتهم كافرين àwọn wọ̀nyí sì ní nígbà tí wọ́n wà láyé wọ́n ń sìn wọ́n àwọn náà wọ́n wá takùn wọn lẹ́nu pé ah, àbẹ̀ yìí si ń sìn wà àwọn táwọn ẹ̀yin gan àwọn tó fúnra ìlà nímọ̀ ni abínala ẹ̀fẹ̀ ń sábà fi yọ̀ǹda fún àbáwa ìmọ̀mù kúrútọ̀ yìí. kìrọ̀ yẹn wọ́n kà nínú eléyìí pé àbínala àbáwa ìmọ̀mù kùsáyì àbáwa ánjà àwọn ka ìmọ̀ni uzinala bèrìwáyà ní ayé ìdómìlì ánjà gbogbo ẹ̀ náà ìtumọ̀ kan náà ní jáde àwọn kan ti wá ní náírà báyìí tó fẹ́ ni tí wọ́n bá ṣe yọ̀ǹda fún manuwal muhammed ah, tani tó ṣe yọ̀ǹda allah náà ni àwọn wá tó wá ní màálù níbi limani adinala fẹ́ni tọ́lọ̀ ń bá ṣe yọ̀ǹda fún torí ìdí eléyìí ọlọ́ni bẹ́ẹ̀ ni wọ́n wá wà títí aka ìdá fúnṣe àrùn kúlù obìnrin tó lè pe ọlọ́wọ́ bá àlékè ọlá tó bá wá kó ẹrù jẹjẹ. tọba kó sínú ọkàn wa abẹ́rẹ́dà tọ́lọ̀ kó ẹ̀rù jẹjẹ sínú ọkàn wa kọlu wọ́n máa wá sọ yí pé kí ni ọlọ́wọ́ bá yín ti ẹ̀rù yín ná ìgbà yẹn wọ́n tó wá máa gbà pé kí ni ọlọ́wọ́ bá àlejò wọn náà ti mọ̀ pé nǹkan yóò lè dá wọn lóhùn tẹ́rù bá wá dénú ọkàn wa ìgbà yẹn lẹ́tọ̀ wá tí wọ́n mọ̀ wá dààmú ẹ̀rí ìgbà yẹn lẹ́tọ̀ wọ́n mọ̀ dààmú wọ́n mọ̀ lọ tí wọ́n mọ̀ bọ̀. àbá ẹni kẹfì àbá wa ibùdó náà sì làṣẹ ìdí kúnlẹ̀ rí àwọn tí wọ́n mú orogún pẹ̀lú ọlọ́run ọba táwọn anábì ọlọ́run ti jẹ́ fún wọn láyé táwọn àbá pè wọ́n síbi tọ́lọ́run láyé wọ́n lẹ̀ nígbà náà tí sẹ́kùbàrú ó ṣègbéraga fọ́rọ̀ ọlọ́run wọn ò ní tẹ́tí sọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí wọn ò ní fẹ́ gbọ́dọ̀ táwọn àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ń jíṣẹ́ fún wọn. bìtáàmì yìí àna òun bá ṣe àrùn wọn kò sì léèyàn níwọ náà àbí láyé tí wàá tiẹ̀ ń sè é fẹ́ báwọn ẹ̀ràn àwọn ẹlòmíràn kan wọ àfa ẹ̀ fífẹ́ àfa náà jámá abẹ́rẹ́dá nígbà tí wọ́n ti máa rí kọ́ wọn ṣe méjì kù kọ́ báwọn. àfa àwọn oníjẹ́ kẹ̀kẹ́ lójú wọn ọ̀rọ̀ tó bá sọ kódà kí wọ́n pọ̀ dodo ni wọn à ní bẹ́ẹ̀ lò torí pé kíni torí pé wọ́n ń ríra wọn níbẹ̀ káwọn tó àbá wọn lọ. nínú ikú káàkiri láyé lóde òní pàpájọ́ làwọn oníkò pàpájọ́ làwọn olówó ní ìfẹ́ kó ṣe yí pé àáfàá sọ̀rọ̀ ìfẹ́ ọlọ́run ló ànábì sọ kọ́pọ̀lọpọ̀ wọn fẹ́ tẹ́tí sí àyàfà wọn díẹ̀ tọ́lọ́ bá fẹ́ fà á lọ náà ni máa fẹ́ gbọ́ ìpè kí n lọ́rùú kẹ́lá ànábì sọ̀rọ̀. wọ́n tó wá dúdú ló bá wá dé àwọn tààrí wọ́n wà á gbà á ń yá àbùdú wàyájú aṣájá ẹni tí ó lè gbọ́rọ̀ séèyàn lẹ́nu wípé ọlọ́wọ́ bá wí sọ tí gbọ́rọ̀ lẹ́nu tí kọ́ láti tẹ̀lé nẹ́bì yóò wá lọ síbi kọ́ máa lọ pé igi nígbà náà yóò bi ìgbà wàlẹ̀ hájà rọ̀. yóò kọrí síbi òkúta tí wọ́n kó jọ yóò máa lọ yíra lẹ̀ gbígbé ní dàpọ̀ sáà ló wọ bàbá wọn ìdàpọ̀ ta ló gbọ́jù ta ló gbọ́jù ó ní abáàdì máa sọ wípé àwọn kan láwọn ẹsẹ̀rú ọlọ́run ṣùgbọ́n wọ́n gbà kan jẹ́ àgùntàn ẹ̀dá kan ẹ wò yàtọ̀ láti méjèèjì ó ní ẹjẹ́ ru ọlọ́run ọba tó dá ẹlẹ́yìn ẹsẹ̀rú ọmọ lẹ́yìn ṣùgbọ́n nìkan ń pè yín lágùntàn ẹ̀ sì lè sọ pé ìsàgùntàn kódà wọ́n tún sọ wípé olùsọ àgùntàn wọ́n ti jà tinútinú tí wọ́n tún máa jọ ń bẹ̀ pẹ̀lú pé àwọn àwọn kí olùfọ́ àgùntàn àwọn àwọn náà ní àgùntàn tí ń dà á jẹ ẹ dákun ìwú la kọ́kọ́ lọ ẹni ṣeré ẹjẹ́ àmọ́ ọlọ́wọ́n ọba tó dá wa kò sẹ́nìkan tó ní ká sin òun ọlọ́wọ́n ọba tó dá wa lóye ká sìn. àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ rẹ̀ ń jọ pé ní alìkìyámà ọlọ́wọ́n ọba àlekè ọlá ní títí tó lè pé ìdáàbò sí àkúlù bì í nígbà tá a bá kó ẹrù jẹjẹ sínú ọkàn wa àwọn ọmọ àlekẹ wa rí pẹtọ mírù hún tó wà níbi kùlù bì í níbẹ̀ yẹn wọ́n ní yàtá nínú màánà yẹ́yìn ó ní túmọ̀ méjì wípé ní bùsíà àkúlù bì nígbà tá a bá àkúlù bì í tí ẹrù jẹjẹ bá wọnú ọkàn wa pé òun dọ̀mí rẹ̀ ó rí láti mùsùlùmí báwọn mùsùlùmí náà náà lọ́n bá rí tó tí ẹ̀rù bá dénú ọkàn wa níjọ náà òun ni wọ́n máa sọ pé á kí ni ọlọ́wọ́n bá wá wí gbà náà tẹ́rù jẹ̀jẹ̀ yìí bá wá sípayá tó kú ń bẹ́ẹ̀ ẹ̀rí wọ́n wá dáhùn pé àlàhàkù àti ogun tí wọ́n bá wọn sọ láyé àtòdodo ni wọ́n wá di adọ́rùn-ún gbà náà ọlọ́mọdé aládàrú mọ́tọ́ o ọlọ́mọdé aládàrú mọ́tọ́ o bó tilẹ̀ jẹ́ sí wípé ìtumọ̀ yín náà ló súnmọ́ jù torí pa àwọn àfà wọ́n ní kọ́ídà tó wà lọ́dọ̀ àwọn nípa tó bá jẹ mọ́tò míì wọ́n ní àdọ̀máìr tàìwùdù ìlà àkọ́bù màdùkúr ẹ̀rí àdọ̀máìr tàìwùdù ìlà àkọ́bù màdùkúr ọ̀yàkùn olùmọ́nà ìyẹn ní túmọ̀ lóògùn wá jẹ́ bá a ti sọ yìí pé àbá ìmú náà sọ wọn lòun náà ní ìdáká náà yọ ọmọ lè tìyà àmà tó bá ti kí ọgbẹ́ ìdá lè tìyà àmà wọ́n bú ti á àǹkó lóbìnrin mùsùlùkì tẹ́rù dé sínú ọkọ̀ àwọn mùsùlùkùn nígbà tí wọ́n rí ìyà tẹ́rù dé táwọn náà máa wò lórí ńgbà náà yìí pé àwọn bá ti gbọ́ ńgbà táwọn wà láyé tọ́ba wá yá ọlọ́wọ́ wa tó ní kẹ́rù yìí ó kú ọmọ ẹ̀ wọ́n tún ìlú iná rọ́jà á fi ìlé yìí òkú lù ún nígbà tí làákà yẹn bá padà sọ́dọ̀ wọn wọ́n máa béèrè lọ́wọ́ ní àlè bí fún ìyá báwo lè fi láyé wàtẹ̀kì bíbí yìí lè àti ìpè òdodo nírọ̀ wọn láyé já ti ìrúsọ̀lù táwọn òjijì ọlọ́run mú wa bá wọn. أنهم يقرون أن ما هو عليه من الكفر والشرك باطل <laughs> هو دادور متون بعد آه أنا كوا ما نقول ẹbọ táwọn ń ṣe láyé ìmúrogún táwọn ń múrogún pẹ̀lú ọlọ́run láyé táwọn ń ṣe ìtàn míì àṣebàjẹ́ ni àṣerọ́ lásán ni àṣe kò wúlò káwọn sì dúró ṣe lọ́wọ́ bá tó dá wọn yóò wá hàn tí wọ́n ń gbà náà wọ́n wá dá òdodo mọ̀ ìgbà wọn mọ wá fi dí òdodo múlẹ̀ wọ́n gbà ẹsẹ̀ táwọn ṣe láyé yẹn àṣírọ́ ni wọ́n gbà yí pé màá kọ́ ọ̀nà wọ́ọ̀hún wọ́n á kọ̀bá ti fi í rọ́sọ́lọ́ wọ́n lè ha tó táwọn òṣìṣẹ́ wa sọ láyé òun òdodo tọ́lọ́run tó fi mú un tọ́jú ọ̀rọ̀ àánú kọ̀ọ̀án láyé ló pé níbẹ̀ yẹn bàtà àlà ọ̀hún máa yòókù náà ní tí wọ́n ń pamọ́ ntọ́kọ amẹ́tàwọn ọ̀dọ́ rò pé kò yá wọn tẹ́lẹ̀ yóò wá sílẹ̀ àti wọn pèsè tèǹgà náà pé ah, òdodo rèé wọn làwọn bá mọ sọ pé ẹ mẹjẹ ajé adọ́run mò ń tọ́ ẹjẹ amòtọ́ látàyé ó kíyà náà ẹni tó bá ti ń ṣe ìsìláàmù ọmọ yìí pé ìsìláàmù òdodo ẹ̀sìn ni torí pé ẹ dákun kọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ní ìsìláàmù kan sí kùsí kẹ́kẹ́ ń bẹ́ẹ̀ ẹ̀rá kan àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́ eléyìí ọ̀hún kò sí mẹ́ dájú kọlọ́wọ́ bá tó dá ọkọ̀ sí ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn méjì báyẹn ń tó wọ́n mọ̀ láwọn ọ̀rọ̀ kátà àwọn ọ̀kan gbọ́dọ̀ níbẹ̀. àwọn ẹ̀hún àwọn ènìyàn ti àwọn òsínú kánkọ́ sí wa. ẹ̀rẹ́ ìgbà bàbá bẹ́ẹ̀ dé sàwùdí ẹ̀ẹ́dùn ti lárúbáwá ẹ̀jọ kírun ni kódà bẹ́ẹ̀ ilẹ̀ kọ́ bẹ́ẹ̀ rẹ̀ rún lárúbáwá tó lẹ́gẹ̀ẹ́ yín káwọn kírun lọ. bẹ́ẹ̀ òyìnbó tò lẹ́gbẹ̀ẹ́ yín yóò kírun lẹ́yìn yín bẹ́ẹ̀ bá tètè ara yín the same thing kan náà jọ páyín pọ̀ lórí irun kankan náà lẹ́jọ́ máa sọ ẹ̀dùn kankan míì eléyìí náà tó eléyìí náà tó ẹlẹ́bọ lẹ ilẹ̀bọ nílùú bí wọ́n ti ń ṣẹbọ ẹlẹ́bọ lẹ India bóun fẹ́ ṣẹbọ tiẹ̀ ọ̀rẹ́dẹ̀ tí ó fi sọ tiẹ̀ yàtọ̀ sí tètè bẹ́ẹ̀ ṣe nǹkan mí náà kódà àwọn tí wọ́n ń ṣe ìjọsìn mí náà bí ibo bá bí yorùbá bá lọ sílé ìjọsìn ibo ní nàìjíríà bí ní náà nìyẹn yorùbá bá lọ sílé ìjọsìn yorùbá àbí yorùbá bá lọ sílé ìjọsìn ibo tí ọba ti gbọ́ brokin kọ́ gbọ́ ìbò nǹkan ṣe kò sí ìjọsìn ọba àmọ́ mọ̀ kankan ọmọ gbọ́ kankan kódà òbí bó ti bá ọmọ fẹ́ láti yókè lẹ́yìn lẹ́yìn ẹni tí ò di yóò sáà ti máa ń dẹ́ ṣíṣe òun náà ti kọ́ ọkọ̀ tó sún kí o. torí ìdí eléyìí jẹ́ àwọn mùsùlùmí ó fi hàn pé òdodo ní Islam níta àwọn ọ̀sọ̀ ńjọ́ náà ni wípé àlàáfù òdodo ní gbogbo táwọn ọ̀tẹ́ títí nígbà táwọn wà láyé kọ̀wàlà ní iyọ̀nkẹ́bí ọlọ́wọ́ bàtà òun ti kà fún láyé òun náà lọ́ba àlàáfù ọba tó ga ju gbogbo ẹni tó lè máa rò kó wò ga lọ láyé àlìkẹ̀bíir ọba títí tóbi rẹ̀ kọjá kájúwé títóbi ẹnìkan Allahu akbar nínú ìtumọ̀ míì táwọn àbá mi tún mú wá fún bí àbá ìmọ̀ọ́mù kó tọ̀bí tí àbá wa ibi násìrà sí ibi náà sì ṣàlàyé ẹ̀ àwọn sọ yìí pé nínú ìtumọ̀ yẹn òun ni nígbà tó lọ́wọ́ bá àlejò ọlá wọn pàṣẹ. Hmm? tó ṣe pé àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ̀nyí tí wọ́n déwájú ọlọ́run tí wọ́n ti ródòdó tá a lè rí pẹ̀ kankan kò sẹ́ni tó lè sàánù wọn jọ náà tọ́lọ́wọ́ bá ilé tọ́lá bá wá fẹ́ pàṣẹ nínú tọ́lọ́wọ́ bá ilé tọ́lá máa ṣe ni pé akọ́kọ́ ní pé àmàlẹ́kà ó fi ìyẹ́ wọn ká fi lulẹ̀ kùkùkù àbí wọ́n fẹ́ fẹ́ mú wàyí wàyí kan wá sáyé adéka fi ìyẹ́ wọn lulẹ̀ kù má fi lulẹ̀ kù báyìí ẹ̀rú ọ̀pá gbogbo ẹ̀dùnkọ̀ náà tó bá gbọ́ ńgbà náà bí ó ti lágbára tó kódà wọn làwọn mọ̀láyíkà dá fún gbà náà. tọ́wọ́ wá yá tí wọ́n wá dìde òun ni ìdáàbò tí a ń kò lómi nígbà tí ọlọ́run bá fẹ́ pàṣẹ yìí tí igbe àbí ẹ̀rù jẹ̀jẹ̀ wọ̀nyí tó bá wọnú ẹ̀mí tiwọn náà tẹ́rù jẹ̀jẹ̀ yìí bá wá kú òun bẹ́ẹ̀ wọ́n ní wọ́n mọ̀ wá sọ láàrin ara wọn wá máa béèrè wọ́n ní kọ́lù máa dá kọ́ làárọ̀ fún kan àwọn mọ̀láìkà kọ́ máa béèrè lọ́wọ́ ẹnì kejì sí pé kí ọlọ́wọ́ bá yín ti sọ o. bọ́ọ̀lù làákọ̀ òdodo náà lè òdodo náà ní sọ òdodo náà ní mọ̀ ń sọ tẹ́lẹ̀ torí pé kó làákọ̀ wà làálíjò kẹ̀bí yẹn. àwọn amú àdìsí kan wá lórí ìyẹn eléyìí tó wá gbọ́dọ̀ àti kíní àti kejì náà kò sí ti ń sọjú sí tóbi ọlọ́run ọba lọ bó tilẹ̀ jẹ́ sí pé alákọ̀ọ́kọ́ yẹn síyáàpọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ó súnmọ́ ìtumọ̀ púpọ̀ ju tẹ́lẹ̀ kejì lọ torí kíni torí ọ̀rọ̀ tí ń bá bọ̀ ọ̀rọ̀ àwọn mùsùlùmí àwọn olùmọ̀ròkú pẹ̀lú ọ̀nà wọn ni dákọ̀dọ̀ wọ ọdún sàmà tọ́lọ́ bá pàṣẹ ìfẹ́ tọ́lọ́ bá fẹ́ pàṣẹ kan ní sọ́mà jọ́dọ̀ bá ti lè màláìka ti àjìnì ha ti ha àmàláìka ó ti kẹ́ni àmàláìka ó fi yẹ wọn wọ́n fi lura wọn kù kù kù kòtò àánú lè tọ́ lè ìyìn ní ti ìtẹ́ríba ìwárí fún ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àtẹ tọ́lọ́wọ́n ọba àlejò ọlábẹ́ pààyàn àbí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba àlejò ọlábẹ́ rán wọn. wọ́n ní kọ́dà kàánà á sàlìsàlà tó ń àná ẹ máa jẹ pé ohun náà yóò ṣe máa dúdú tàbí ká lọ pé ohun agogo tí ń tún kánkánkán tẹ̀léra wọn. fàyíta àkùtì à ń kò lóbi ẹn ṣùgbọ́n tí ẹrù yìí bá wá kú lára wọn kọ́ ni wọ́n dà kọ́ lárọ́ bùkún wọn a máa sọ́ lára wọn pé kí ni lọ́wọ́ bá wí náà o kí ni lọ́wọ́ bá yín tó sọ o. àwọn tí wọ́n bá wà ń bẹ̀ nígbà náà máa sọ yí pé kọ́lù àlàhà òdodo ni o. وهو العلي الكبير torúkọ ọba tó ga ni ọba tó sì tóbi ni wọn ní wàsàyàfínú bá dùn bá ọkọ bá bí ẹrí àwọn èsù náà sì ní lókèlókè ara tiwọn náà àwọn náà máa sọ wípé kí ni ọlọ́wọ́ bá àlejò ọlọ́sọ bó tilẹ̀ gẹ́sí wípé ọ̀rọ̀ tiwọn náà ẹ̀rí ọ̀rọ̀ tiwọn náà ń kọ́ ọ̀rọ̀ tí wọn náà ní takò wípé ọlọ́wọ́ ọba yìí ọba tó ga ni. àdìsí náà ló tẹ̀lé pé lásìkò wa nǹkan náà ni wọ́n jọ ń sọ àbùkátà tuntun rìpíìtì yẹn mọ́. níta mú jáde nínú ayẹ̀ rẹ̀ ọba wa òun ni ká lọ mọ̀ pé ọba ju bí wọ́n ti ń rò yẹn lọ. ká máa ọba ọ̀kan tuntun ni òun lọ́ba lánàá òun náà ni ọba lẹ́nu bóde lọ́la kò ní kúrò nípò láéláé òun náà ni ọmọ ẹjọ́ náà ọba rẹ̀ lọ láéláé. ọlọ́run ọba rẹ̀ tọ́lá ń ṣe àyà tó tẹ̀lé tó fi ń júwe ara rẹ̀ fún wa yí pé kul man yarzuqukum minas samawati wal ardi. ó ní ìrẹ́ àmì sọ fún wa àbáwá bí nàbì àṣẹ ìdí ó ní ọlọ́run ọba rẹ̀ tọ́lá ń pa أن يقول لي لمن أشرك بالله ويسأله عن صحة شركه أبدا ọ̀rọ̀ mi ìrà lẹ́nu sọ fáwọn tí wọ́n mórogún pẹ̀lú ọ̀rọ̀ wípé ní ta ló ń ṣe ìjẹ́ ìmú wọn fún wọn láti sánmà ta ló ń sọ òjò kalẹ̀ láti sánmà jẹ̀mọ́ ta ló ń rọ̀jò ta ló ń múrúfin jáde ta ló lè ní kí ame ó wù ta irúgbìn gbe tí ó jáde òjò sì rọ̀ sí wọ́n tún wá pé òjò pọ̀ jù lọ ni <laughs> abẹ́rẹ́ ìgbà ọlọ́wọ́ bá la lọ́la fẹ́ kó wù tọ́ba ní kọ́ máa wù kò tó kó torí ìdí eléyìí ma ta lẹni tó ń ṣáájú kí ìjẹ̀mú yín láti sán mẹ́rin. ọlọ́run bá ilé kan láni ìbéèrè yẹn kọjá káfíńsì yẹ tó yàtọ̀ sí ń ta fẹ́ títí ó jáde lẹ́nu wọn náà ni wípé àwọ̀ ìlà nẹ́bì kan bá wá lè fọ èsì yẹn tó wo jù wọ́n lẹ́nu lọ tí wọ́n ronú lọ tí wọ́n ronú bọ̀ táwọn náà ní pé kò sí nǹkan méjì táwọn fi yẹ múlẹ̀ pariwo ẹ̀ fún wọn yí pé àwọ̀ ọlọ́wọ́ ọba náà ní í ṣe é tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ wà iná àwọn ìyá kan ṣé àwa àbẹ́yìn ta nínú àwa méjèèjì lá húdà tó wà lórí ọ̀nà mọ́ a ó fi dọ́là lè mú mubin àbí ká lọ́wọ́ àlóyè àrùn mẹ́. ṣé àwa tá à ń sin ẹni tí ń rọ̀jò ṣé àwa tá à ń sin ẹni tí ń múrúgbìn jáde ṣé àwa tá ń sin ẹni tí ń fún wa lálàáfíà ṣé àwa tá ń sin ẹni tó dá wa ṣé àwa la lójú ọ̀nà ni abẹ́yìn tẹ̀ ń sin nǹkan àmì ìfẹ́ yàtọ̀ sọ́lọ́wọ́ àbí ta ó wà lórí àrùn mọ́ àwọn méjì náà ọlọ́run bá lè fún ọlọ́run máa fi ọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ táàmù pè ní ìbéèrè ìsìnkú àmì kíni ìsìnkú àmì tẹ̀kìrìrì fìdí nǹkan yẹn múlẹ̀ pé kó ṣe rí náà nù kò ṣe takò. a ti gbé béèrè wá nígbà míì kọ́ wá ní nǹkan pé ní ìtẹ̀sẹ̀ yìí ọ̀dà ẹ̀ ń sàkóso fúnra yín ni tí wọ́n yìí náà mọ̀ ẹ̀kọ́ mi ní sọ omi èmi ní sọ ojú kalẹ̀ láti sọ́nà tí mo rúkè jáde ọlọ́run bá lè kan lá ó fi wọ́n léèrè ká lè fèsì ẹ̀ tó yẹ pé àwọn náà ti mọ̀ pọ́ dodo ní òdodo tí ò ṣe tako ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ dáa lẹ́bi sọ fún wọn pé kó tó sí àlù náà mọ́ àjẹrọ náà wọ́n là ń àlù àmọ́ ta àmàlù. ọlọ́run ní ìyá sọ fún wọn pé kúlómi mẹ́wàá mi ń kọ́ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa àtẹ̀yìn àtàwa làwù àmàlù òǹkàlùkù ló ní sẹ́ẹ̀ tó bá ń ṣe ẹ̀rí òǹkàlùkù ló ní kíni òǹkàlùkù ló ní sẹ́ẹ̀ tó bá ń ṣe. ń làbá àkàbíra wa sọ àwọn ọ̀rọ̀ kan ń bá àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ wọ́n á ní. ó ní wàlmárì wùlá ayọ̀sẹ̀ àbúhọ́ pẹ̀lẹ́kọ̀ọ́bùrì ìlà àmàlú. wàlmárì wùlá yẹ̀kọ̀ọ́bùhọ́ pẹ̀lẹ́kọ̀ọ́bùrì ìlà àmàlú. ọmọ èèyàn kan kò sẹ́ni tí ó jọ rẹ̀ nù fàárí o kò tí ó wà pẹ̀lú ẹnu fàárí o iṣẹ́ rẹ̀ tó bá ti wà pẹ̀lú rẹ̀. ọ̀rẹ́ rẹ nù orí rẹ tẹ́jọ wà nìyẹn tọ́wá wù ṣiṣẹ́ tọ́wá ti ṣiṣẹ́ ọ̀rẹ́ rẹ náà jókòó sí ọ tọ́wá sì wù ṣiṣẹ́ bú ọ̀rẹ́ bú tó lóde fẹ́ ó sí ọ fún wa ní àmà ẹ má béèrè lọ́wọ́ wa nípa àwọn ìwà ọ̀daràn táwọn ń nípa àwọn táwọn ń ṣe tá a bá ṣẹ̀ wa àwa náà sì ní àwa náà ní béèrè lọ́wọ́ yín fálí ẹ̀kú lọ́kùdù mí ná wà mí ń kán nítorí kálukú bá gbà lérò lórí ti ti ń ṣe ti ń ṣe kọ́ máa bá a lọ yọ pàdé ẹ̀ hmm. ó kálukú ló níbi tí ń gbà ó kálukú ló níbi tí ń lọ eléyìí ni ìdájọ́ tayé tó hàn tá a bá sọ eléyìí náà wọ́n yẹ kó ló kálukú náà papò wípé áà ṣéṣe wípé torí ìkẹ̀kẹ́ náà ń pè wá onídìí ànídìí á ṣàlẹ́jì yìí lórí tẹ̀sí tọ́ba náà gbọ́ káwọn sòrò ló fún ọ ní a lè ṣàlẹ́jì ẹ kó o ṣe ṣe àtìlẹ́ fẹ́ kọ́ ọkọ ọmọ sí ṣùgbọ́n àpò ńtọ́ náà ọba àlejò láwùjọ lórí ìtọ́ ọba ṣe fi ọ̀dà kó kálukú ọmọ ṣe tiẹ̀ hmm? kó kálukú ọmọ ṣe tiẹ̀ kó kálukú náà ní ọ̀pẹ̀ tán. ànábì ni látúnṣe ọlọ́wọ́ àdìgbọ́lá látúnṣe àlùnà á má ìdá sọ fún wọn pé a béèrè lọ́wọ́ yín nípa àwọn ìwà ọ̀dà nípa àwọn ẹ̀ ní pé má béèrè lọ́wọ́ wa tẹ ẹ bá lọ táwọn náà ń wà kan má béèrè lọ́wọ́ wa àwọn náà ní béèrè lọ́wọ́ tí iná pa akẹ́kọ̀ọ́ yìí ṣe ọlọ́dà ànábì sọ fún wọn náà tó máa yọ يجمع بيننا أي يقوم بيننا حكما يتبين به صادق ọlọ́ọ̀bà àlekọ́lá ni ó dájọ́ láàrin wa nídájọ́ tí ó fojú hàn tí ó júwe ta lọ lódodo náà méjèèjì ọlọ́ọ̀bà àlekọ́lá ni ó dá eléyìí ta lọ ta kúrọ́ wá kí ni ó lẹ́kọ̀ọ́ sí òun á lẹ́tọ̀ọ́ sí kọ́ gba ẹ̀sán kílẹ̀ ẹ̀sán rẹ̀ kó náà ní kọ́ wà lè jẹ́ náà kọ́lọ̀ ó sì máa kẹ́ mbẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ ó purọ́ yẹ̀sẹ̀ ìkòlè ìkọ́ òun náà lẹ́tọ̀ọ́ sí yà kí ni ìyá tiẹ̀ náà òun náà wọnú náà yóò sì máa jẹ̀yà lọ́nbẹ̀ kọ́lọ̀ kó sọ wà mbẹ̀. torí kọ́lọ̀ ọba yìí kọ́ wà bàtà ọ̀là àlìyìn kọ́lọ̀ ọba yìí náà ni ọba dájọ́dájọ́ ọba tí máa sílẹ̀kùn tó ti dì pánpánpán àlìyìn onímọ̀ sí ni ó lẹ́tọ̀ọ́ sí kó dájọ́ torí pé màá bẹ tí ó fi da bákan náà ó sì máa ń tó ń kálukú lẹ́tọ̀ọ́ sí nínú tó yẹ kó wọ́n ṣe fún. áyà táàbì ọlọ́ọ̀bà àlejò láti tó sọ fún wọn yí pé kò láàrún nílẹ̀ ní nàrà akọ́tún bí ìṣúra káà ọlọ́ni nẹ́bì sọ fún wọn yí pé ẹ̀yin wọ̀nyí àwọn dà. ẹ bá ń wá wá ẹ kó wá àwọn tẹ́ ẹ̀ ń mú lórogún láyé dà tẹ́ ẹ fẹ́ fi gbàdọ́dọ̀ wọn sórílẹ̀ ni wọ́n wà nísìnyí àbí sánà àwọn òkúta àwọn igi nígbà tí yorùbá ti parẹ́ tẹ̀ ní wọn mọ́ kó lè fẹ́ kó wọn tẹ́ẹ̀fì ìmórogún pẹ̀lú ọlọ́run bá tẹ́ẹ̀fì lépa báwọn àwọn dàbá yìí. kàlá àwọn náà ní ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ ọlọ́run bá àlejò ńlá ní ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ báyìí wọ́n ń lọ ọ̀hùnlẹ̀ àti ìzọ̀lẹ̀ hakim kò sẹ́ni kẹta tẹ́ẹ̀dì wọn lóye o ọlọ́run bá lọ́à ọlọ́run bá azeez ọba ọ̀jọ̀gbọ́n òun nìkan ló kù tẹ́ẹ̀ máa ọlọ́run ti kìlọ̀ fún yín láyé ẹ̀yin wọ̀nyí ní tẹ̀sán yìí ọ̀dà fọyà àbùdó lẹ́mí dún ní láyé má láyà dé mu wà láyà ń fa o ẹ̀ ń sin tí ò lè ṣe yín kankan tí ò lè kó nira kan báyìí tí ò lè ṣe yín láǹfààní kankan ṣùgbọ́n wàá máa sọ ọjọ́ náà ìgbéwàá kú nínú àwù láyé ṣùfà àwù náà yín dàwà nítawọn torí ẹ̀sìn wọn ni wípé ká lè sì pé àwọn lọ́dọ̀ àwọn táyà ń sọ yìí pé wọ́n pípẹ́ yín lé ni àwọn dàá kó wọn jáde kó wá sínú sọ́mà ni wọ́n wà ní sọ́sọ̀ kalẹ̀ àbí inú ilẹ̀ ni wọ́n wà tó ń jáde ẹ̀wọ̀ lọ́wọ́ torí pé táyà ń sọ láyé nìyẹn pé níjọ́ ìnira bá dé kan lè gbà yín lẹ̀ ó yẹ kó wọn jáde kan á gbà yín lẹ̀ lórí lọ́wọ́ yà gbogbo ọtí wọn náà wá gbára ká gbára káàkiri tó fẹ́ fi tọ́ ọlọ́run lẹ̀ tọ́lọ́run bóòsì ní nǹkan kan bí gbogbo ayé parapọ̀ láì fáwọn afẹ́ fi yà jí ọ tọ́nà bá níyà kankan ò ní jí ọ ọ̀lọ́ àyè nǹkan kò ní sẹ́ ọ wọ́gbọ́n òní màbọ́ ọ̀rọ̀ ló ti já sí rọrùn wọ́n kọ́kọ́ máa gbé ọgbọ́n làwọn adá sí àmàlí ọlọ́run ti là ó níbẹ̀ torí ìdí eléyìí ayé àyífẹ́ jẹ́ kó wa ká dúró dédé pẹ̀lú fi parí ní lòun òun tó wò wọ́n sì dúró tó wọn lọ́wọ́ wa tó wọn borí ẹni tí wọn lọ́wọ́ tó lọ́wọ́ sábì yẹn ẹnìkan tó tó sùpírì ọ̀hún náà ṣùgbọ́n wọ́n ti lẹni tó sùpírì ọ̀ gbogbo ẹni tó wọn náà lè mọ̀ gbọ́dọ̀ àlò òun là sí ìdù tó borí gbogbo nǹkan tó ń ṣe lè borí ẹ̀ aláàkì òun sì lọ́jọ́ gbá àwọn nǹkan tí ò yá àwọn èèyàn èmi máa sọ wa pé àwọn orúkọ méjèèjì tá a bá lọ gbọ́ yé wọ̀lọ́ àyè aláàzí olóòlóhùn lọba ọba tó ń borí ìtumọ̀ ẹni pé máa bẹ̀rẹ̀ gbogbo tó ń bá ń fẹ́ pẹ́nìkan ni wọ́n ń dẹ́rù bá lè dóṣe fún ọ rán ẹni olólọ́bẹ́ lómi ìtumọ̀ pé wà o lè kọ́ o ó wù mí kí n ṣe bọ́ o ṣùgbọ́n ọ̀gá ní ìgbọ̀dọ̀ sí fún òsì bíi akóso lóòótọ́ gbọ́dọ̀ ti bá ọlọ́run ọba tó yẹ kóun náà lọ lágbára àti ṣe ìjà fún ọ kò sẹ́nì kẹ̀kẹ́ tí ń bẹ̀rù kò sẹ́nì kẹ̀kẹ́ tí ó tí ó sọ fún ọ̀gbọ̀dọ̀ sí kò sẹ́ni kankan tó bá fẹjú mọ́ ọlọ́wọ́ bá dápé ẹni yìí ní halẹ̀ máa láti má jòsè kankan mẹ́sì. tọ́wá tó ń lọ́dọ̀ ẹni táwọn ká tó lè fẹjú mọ́ òun náà àmẹ́yà ẹlòmíì tó lọ sábà jẹ́ kájẹ́ mi tó tó jù lọ pé wá èmi mo wà ń bẹ̀ jáwọ́ ń bẹ̀ bó sì jáwọ́ ń bẹ̀ ọkàn nínú yọ̀ kété bí mo mo ló lè rí o àmì babaláwo tó lóun fẹ́ pààyàn náà tí wọ́n pààrọ̀ náà táwọn àkóso jù lọ pé àná ṣùgbọ́n tí wọ́n bá ti lọ dúró ti ọlọ́run ọba ọba àlè ti ọlá kò sẹ́ni ìgbà tó lágbára lórí ẹ̀ ó lóun àlùgáàlì lò kò sẹ́ni tó tó lágbára lórí o eléyìí tó mú fún wa nínú tó lè sọ́ọ̀ pọ́blẹ́mù wa títí ká dúró ti ọlọ́run ọba yẹn ọlọ́run tó wá ní àlàáfí wà lò ẹni ọlọ́ba àmẹ́tọ́ lọ́ba yóò dì bá fún ọ tí ó wo yèpẹ̀ fún ọ tí ó wo gbogbo tó wù kó lè wò tí ó bá wò tí ó ọlọ́run tó sì dá ọ sọ̀rọ̀ pé nǹkan tí ń béèrè yẹn ìṣòro ńlá ni fún ọ. àmì tó pèsè kẹlẹ́ òun fẹ́ rà ah, á ìbílẹ̀ gbọ́dọ̀ ló mọ́tò lọ́dún nífẹ̀ẹ́ ah, gbogbo bá ti dì í náà nípa àwọn mi àwọn àlùkò sòrò ṣé mọ́tò mọ́tò tó wá sòrò lọ́wọ́ àǹkà báyìí lọ́wọ́ àǹkà lọ́wọ́ àǹkà báyìí kó sì ra mọ́tò òun lóòótọ́ ẹ ńgbà tó wà ra mọ́tò lóòótọ́ wú àjọkọ

àwọn babaláwo gàgàtọ̀ lọ́fà àwọn ò ní máa kí ni consequence nǹkan tí wọ́n bọ̀ ṣe fún gbàlẹ́ o òun lẹ́nu yóò fọwọ́ fẹ́ tó gun owó kò ní sọ aburú tẹ́lẹ̀ fún wọn ó ṣe fẹ́ wọ́n wá kó òye kan sí fún ọ pé à àyè kẹsẹ̀ bọ́dù ká tó máa kú bí òtútù àyè <laughs> àyè kẹsẹ̀ bọ́dù àyè wọ́n lè bí òtútù wọn o èyí ṣe mọ́ sí o ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́mọ lọ bá yà rẹ̀ tó àgbákò dé ó ní owó yóò pọ̀ àmọ́ sọ́ọ̀tẹ̀ lọ́rùn lọ báyà tó fi ọdún sùn ẹ̀wù ka àwọn yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kó sínú sọ̀rọ̀ bẹ́ẹ̀ láyé o wọ̀lá àwọn yẹn bẹ́ẹ̀ kó sínú bẹ́ẹ̀ kí sọ̀rọ̀ ọ̀pá àkàrà jíre ti o mo ń gbọ́ kírísì àká náà àbá àkàlà náà ọlọ́kan náà àwọn yahoo àwọn ọlọ́pàá kó ọ wá wà ní sẹ́ẹ̀dì àwọn ọlọ́pàá àwọn lọ́wọ́ rẹ̀ yìí kó wá ní ẹja kòtò tó lọ́hùn òun ò lè sá lọ àmọ́ títí ń bẹ lára àwọn nígbà tó ń ṣe dojúmọ́ lòun gbọ́dọ̀ máa bó bẹ̀rẹ̀ sùn dojúmọ́ lòun gbọ́dọ̀ máa bó bẹ̀rẹ̀ sùn èyí tó o bá sì bá sùn lónìí kó o bá sùn lọ́la torí nǹkan tó ń fẹ́ lò lára ẹ̀ tó ní wọ́n kà á pé àwọn náà àwọn fẹ́ ta lọ ẹ̀ tó kọ́ mọ́ kú wọn ni wọn lọ bá wọ obìnrin kan wá wọn mú kàlí aa ọkọ ọkọ báyìí wọn ti lu eléyìí láti wá wà mí àwọn kan ti lu eléyìí wọn ni wọn tún lọ wọn tún bẹ̀rẹ̀ aa wọn ti lu eléyìí náà kótó ni kówó wá ẹlẹ́ẹ̀kẹta dé o ti kú abẹ́rẹ́ dà ó lè dé o ti kú ó làwọn ọmọ àwọn ọgbà gbogbo ọbí wọn bí wọn tọ́ka ju àwọn ọmọbìnrin rẹ̀ ẹlẹ́ẹ̀kọ́ ti wù á kẹsẹ̀ amẹ́yẹ atẹ́gùn tí nìkan rìn káàkiri obìnrin ọ̀hún nìkan rìn káàkiri atẹ́gùn wọ́n ti lo gbogbo táyé rẹ̀ bàjẹ́ gbogbo tó lè wúlò fún gbèsè àyè wọ́n ti lò bàjẹ́ àwọn ti fi nǹkan sí i la atẹ́gùn lásán yóò kù sí gbèsè ibi tá a ti yà lọ́bẹ̀ yẹn òun ni wípé irú àwọn ọmọ mi náà ń bẹ tí wọ́n fẹ́ fún ká fún ọ ní sọ kọ́síkọ́sì fún ọkàn sọ ẹsẹ̀ ọ lówó fún bàbá ṣetán wọn dàgbò tó ọ̀wá máa ń tọ́tẹ̀lé ìgbà náà ni ọkàn máa wá ọmọ wọ́n mo bẹ̀ kan sẹ́nìkan kò tí ì táwọn kan ò tí ì tọwọ́ tọwọ́ tí ì sí lára rẹ̀ wọ́n bá ti lo tẹ́ǹtì ẹ̀ nǹkan kò ní ṣe ọmọ lọ́la bíi rẹ̀ á sì tirẹ̀ lọ́kàn gbà ń tiẹ̀. nígbà wọ́n wá ṣe é ṣe ṣe náà tán ẹ wọlé lẹ́nu ti sọ́lọ́kàrà kágbẹ̀. nígbà tí a kò rí mi mọ́ kó bá a náà tí rí wọ́n ti lò àwọn èèyàn bíi ti ẹ̀dẹ́ torí ìdí eléyìí jẹ́ àwọn mùsùlùmí ọlọ́run ẹja dúró tì ẹja gbàgbọ́ orúkọ ọlọ́run àlàzízù àlàhàkìyè ọba tí ò sẹ́nìkan ti ń bẹ̀rù bèlè tó wà pé nǹkan tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run tí òjì ó ṣe fún ọ ni pé ń bẹ̀rù ẹnìkan àlàhàkìyè tí tó ń béèrè eléyìí tó ń ṣe fún ọ ọmọ pé àsìkò tó yẹ kóhùn ṣe fún ọ ló ṣe lè tó ṣe fún ọ. tó bá sì tún tèmi náà tí wọ́n tó ní kókò tí ọlọ́run ó fi dọ̀wù náà ni ara ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ara ìtumọ̀ rẹ̀ ni òun ló jẹ́ ká dúpájú sẹ́lẹ̀ ẹja sẹ́lẹ̀ fọlọ́run yẹn yẹn máa ń sẹ́lẹ̀ fọlọ́run yẹn ni bá wá ọ̀wà náà nìyẹn èyí tí sí kò sí náà nìyẹn mélòó rà lò láyé tẹ́lẹ̀ mélòó náà ni náà fún kálukú wa mò ń plastard mò wá ń wò wípé lẹ́nu báyà náà ti dá yìí kí àwọn omi forty years bẹ́yìn báyà náà ti kéré wọ̀nyí báwo forty years káàtẹ̀ ẹ̀ kí ọ̀nà yìí forty years bẹ́yìn pé àwọn àwo láti jọ fẹ́rí lórí eré pàmò àkàyọ̀ bíi forty sílẹ̀ tó mọ̀ tó ti jáde láyé láwọn tó gbìyàn lọ láwọn àtẹ̀jọ gẹ́gbẹ́ láwọn tó wọ́n náà jù lọ ọ̀ọ́kà bíi forty kí ló ṣe wọ́n. ikú náà ló pa wọn ikọ́ pa wọn náà tó wàá pa wọn náà níjọ kan tó lọ ní gbàtọ́ lọ́wọ́ o sì tọ́ lọ́wọ́ wa tó kálukú wa ká lọ́wọ́ wa o ibi tó kálukú wa bá kù sí ka yẹra wa o abẹ́rẹ́ òkọ́ lọ́wọ́ kó tó ń gbọ́ anáṣẹ́ ibi a bá kù sí bẹ́rẹ́ àbọ̀ sí yàrá hàmúrà mẹ́rin kọ́dún kọ́ lọ́wọ́ nígbà